ọ̀dọ́ lẹ gbọ́ láti ẹnu Sawnsotime bẹ́ẹ̀ ni Sawnsotime lónìí bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ni ọ̀dọ́ lèmi ọ̀dọ́ lẹ́yìn dáadé ẹ̀wọ̀n wọn mi ọ̀dọ́ ni wọn bó ti jẹ́ pé wọ́n ti sixty ẹ̀ sọ fún ọ̀dọ́ ni wọn ẹ̀ mọ́ mi ẹ̀ tètè ya jẹ́ kọ́ mọ̀ pé ọ̀dọ́ ni yín o kí dáadé máa bẹ̀rẹ̀ sí lọ máa fojú kú ta pé kí ló ń ṣẹlẹ̀ ń ta kí ló ń ṣẹlẹ̀ ń ta rárá kò jọ dáadé ẹ̀yin náà ẹ̀ sinmi ẹ̀ sinmi ẹ ni lábala tí mo wá kọlù abala àwọn bó ṣe ń lọ láàrin àwọn gbajúmọ̀ ni ẹ̀yìn ti celebrity gist mo ti ti lọ ṣòfófó yẹn wá bí mo ṣe máa ń kódé mo ti pòpọ̀ ti dodidi kódà mo ti mìlíkì ẹ̀ ó ti kì í pọ̀pọ̀pọ̀ báyìí kí n dẹ̀ wá máa túlẹ̀ fún yín ni kí ni ohun àkọ́kọ́ tí mo ní àǹfààní àti rí ẹ mọ̀ pé lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ àṣekágbá ìyẹn ti lé ẹ̀gbọ́n àgbà ìyẹn big brother naija yẹn tó ti ṣàṣekágbá ẹ̀ wọ́n ti wá parí gbogbo ẹ̀ báyìí àwọn tó wá kópa nínú ìdíje náà wọ́n wá ń lọ sí ìfọ̀rọ̀wá ìdánilẹ́nuwò lọ́tún lọ́sì wọ́n á ní àǹfààní àti rẹ́yọ kan ẹni tí wọ́n ń pè ní ṣèyí òun àti olólùfẹ́ eh, olólùfẹ́ àfẹ́sọ́nà ìtọ́jọ́ ń bá ìrìn àjò fẹ́ wọn bọ̀ wọ́n ní àǹfààní àti lọ fún ìfọ̀rọ̀wẹ́nuwò lórí ìyẹn ti rédíò ibi tó ti wá ń sọ̀rọ̀ wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ ọ́ béèrè lọ́wọ́ ìyàwó ṣèyí yẹn pé wà á ṣé ò rí gbogbo tó ń lọ láàrin olólùfẹ́ yẹn ṣèyí àti Táṣà nígbà tẹ́ sì wà nínú ilé yẹn ìgbà tí ìyàwó ẹ̀ máa fèsì tó dáhùn ó ní pé ẹ wò ẹ gbàgbé kò sọ̀rọ̀ lórí yẹn nítorí mo mọ ẹni tí mò ń fẹ́ pé kò kì í ṣe té pé táṣà yẹn o kò ń ṣe téèsì olólùfẹ́ òun rárá pé kò tiẹ̀ ń ṣe irú obìnrin tí ó máa nífẹ̀ẹ́ sí à bí Tasha ṣe rẹwà tó bó ṣe rẹwà tó ẹ̀yin tó yé ẹ ó yé nǹkan tí mo sọ pẹ̀lú bí Tasha ṣe rẹwà tó kí olólùfẹ́ yẹn bẹ́ẹ̀ ni Adéṣọlá ó ní pé kò ń ṣe irú ẹni tí Ṣèyí lè fẹ́ òun mọ olólùfẹ́ òun dáadáa òun ní òun ò ṣe kàákùn òun ò kàákùn kódà òun ò tiẹ̀ ríru gbogbo ìgbà tí gbogbo yẹn wáyé wọ́n dì mọ́ra wọn wọ́n ṣe gbá kan wọ́n ṣàwò kan òun mọ ẹni tó òun fẹ́ ń pé kò sí ohun tó jọ rárá rárá ẹ̀ bẹ́ẹ̀ ni eléyìí ló wáyé ló bọ́ láti ẹnu Adéṣọlá ìyẹn àfẹ́sọ́nà ti Ṣèyí ẹ̀ ló ní pé Táṣà ò kì í ṣe irú ẹni tí ṣèyí lè fẹ́. èyí tó dẹ̀ jẹ́ ìkejì tí mo ní àǹfààní àti rí Emmanuel Ikubese òun ló jáwé olúborí nínú ìdíje Mr Nigeria ti 2014, Emmanuel ó ti kúrò ní ọjà àwọn tí ó ń wáyà o bẹ́ẹ̀ ni ó ti wá rí olólùfẹ́ kan ìyẹn Anita Anita Adetoye ó ní pé wá ǹjẹ́ ìforúkà sí ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ kúrò nínú ọjà àwọn ọkùnrin tó ń wáyà mo fẹ́ kó wá jẹ́ adé orí mi ẹ ṣe wá rí báyìí ẹ ọ̀rọ̀ kódà wọ́n ti ṣe mọ̀ mí mọ̀ ẹ kẹ́bí mi mọ̀ ẹ kẹ́bí tiẹ̀ mọ̀ mí ẹ wọ́n ti ṣe introduction báyìí gbogbo ẹ̀yin tẹ́yìn fojú sí ara ẹ Emmanuel Kubese rárá o bàbá ti kúrò nínú ọjà àwọn tí ó ń wá a ṣùgbọ́n ẹ mọ̀ pé ó sì kú díẹ̀ àwọn kan sì wà tó jẹ́ pé ẹ sì fẹ́ sa àwọn ọ̀rọ̀ kan àbí méjì fún wọn torí wọ́n ti ṣe introduction báyìí introduction lọ́yìí ṣe mọ̀ mí mọ̀ ẹ ní báyìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sọ̀rọ̀ ó yẹ tètè á máa sọ o kẹ́ má máa sọ fún wọn gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ fún wọn ọjọ́ ti pẹ́ èdè tí a máa sọ torí ṣẹ́rí tó bá ti dín pé wọ́n ṣe ìgbéyàwó ẹ̀ ọ̀fíṣàlì ẹ̀ kúrò lórí ẹ̀ má mẹ́nubà mọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti fẹ́ kúrò wọ́n ti fẹ́ sọ dá odò yẹn sódì kejì ẹ̀ á Mr Emmanuel pé ẹ kú rere ire yẹn náà àbàyẹn kalẹ̀ kódà gbogbo àwọn tó ń wò ó pé kó má ṣe é ṣe Ọlọ́run àbá wọn mú wọn kúrò lọ́nà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ kúrò bẹ́ẹ̀ ẹ lẹ́yìn ìgbà tí a ti wá gbọ́ ilé ẹ jẹ́ ká lọ boy ẹ audio money kí ló ń pè audio money ẹ owó orí afẹ́fẹ́ ni owó owó orí afẹ́fẹ́ ẹ bọ́ bọ́ báwo ni ẹ mọ́mí ẹ̀yin tẹ̀ ń wò mí mo dash in twenty million audio money ni ẹ mo kò sọ twenty million mo dash in twenty million ó ti yé yín ẹ jẹ́ lọ gbọ́ audio money láti ẹnu rude boy orí abala Miliki Express ẹ bẹ́ẹ̀ ni òun náà ni a ṣì wà audio money lẹ gbọ́ láti ẹnu rude boy lórí apá kejì ti celebrity gist ẹ̀ tí ẹ mọ̀ pé máa ń pátúpátù kí wàá já yín sí i kí ni ohun tí mo ní àǹfààní àti rí lórí apá kejì èyí tó dẹ̀ ṣe àkọ́kọ́ òun náà ni ikán náà tó kópa nínú ìdíje Big Brother Naija ẹ̀bẹ́ ni ìyẹn Mike tó dẹ̀ gbé igbákejì ẹ̀wọ̀n àti Mercy ló jọ dé ìparí ṣùgbọ́n igbákejì ni Mike ló gbé ó wá ní àǹfààní àti lọ kí MC Musiliu ó ní àǹfààní láti lọ kí wọn nílé láti lọ dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi fún àtìlẹ́yìn wọn àti òun àti ìyàwó ẹ̀ nítorí pé ìgbà tí òun wà nulẹ̀ yẹn ìyàwó ẹ̀ ní àǹfààní láti lọ bá MC Olúọmọ pé kọ́jọ̀kọ́ bá wọn sọ fún àwọn ọmọ ìlú Nàìjíríà pé ó yá ẹjọ́ ẹ dìbò fún ọkọ mi ẹ̀hán wa lọ fi ẹ̀mí ìmoore hàn fún MC pé wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ fún àtìlẹ́yìn wọn fún ìrànlọ́wọ́ wọn gbogbo ìgbà tó wà nínú ìdíje náà àwọn dẹ̀ rí pé ó gbọ́ wọ́n gbìyànjú wọ́n dẹ̀ tì wọ́n débi ibi tí wọ́n lérò gan wọ́n tì wọ́n débẹ̀ kódà orin tí wọ́n kọ́ nínú ilé ìgbà yẹn àgò kọ́lẹ̀ MC olú òmo wọ́n tún kọ́ àgò rìpó <laughs> ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún kọ́ fún MC olúọmọ nónónó MC olúọmọ àwọn fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ yìí gidigidi gan fún àtìlẹ́yìn ẹ̀ ṣe gan ni ẹni tó dẹ̀ ṣe ìkejì ibẹ̀ tí mo tún ní àǹfààní àti rí ìyá Regina Daniel ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lóní gidi sí àwọn ọmọ sí àwọn tó ń sọ̀rọ̀ sí àwọn tó ń sọ̀rọ̀ sọmọ ẹ̀ pé ọmọ ẹ̀ fẹ́ mẹ̀túsẹ̀là ẹ̀ mẹ̀túsẹ̀là tó dẹ̀ ń sọ yẹn ó jẹ́ ẹni tó yẹ pé òun ló dàgbà jù nínú bíbélì bó ṣe sọ nínú bíbélì òun ló dàgbà jù àwọn kan wá ń sọ pé ọmọ ẹ̀ Regina Daniel ó fẹ́ mẹ̀túsẹ̀là ìyá ẹ̀ wá bọ́ síta pé rárá o kí òun ò fẹ́ gbọ́ kí àwọn èèyàn mẹ́nu bà mọ́ pé ohun tí ọmọ tó hun ọmọ òun tó ní kò fẹ́ fẹ́ ẹni tó hun ló fẹ́ ẹ̀ ó dẹ̀ mú wá bá mi kò dẹ̀ ṣe pé bóyá òun ò fojú rí àbí òun ò fọwọ́ sí kódà òun fọwọ́ sí òun fẹsẹ̀ sí kó ní kálukú ṣọgbà kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ọmọ òun ti wà lé ọkọ ẹ ẹni tó bá fẹ́ lọ gbé kúrò kó lọ gbé kúrò ṣe bóun nìyá ẹ̀ òun ṣàlóhun bí pé kọ́ má ṣe máa sọ pé ọmọ Fẹ́mi Ètùsílà mọ́ òun ẹ ọkọ ẹ̀ ló fẹ́ ẹni tó hùn tó fẹ́ fi ṣadé orí òun ló fẹ́ bẹ́ẹ̀ ni ohun tí mo ti ní àǹfààní àti sọ̀rọ̀ lé lórí nìyẹn lẹ́yìn ìgbà tó ti wá gbọ́ yẹn ẹ jẹ́ ká lọ gbọ́ king ẹ eh, bẹ́ẹ̀ ni king ọba láti ẹnu fireboy fireboy ló mélèlè ó pè é ní king ṣẹ́tì ẹ̀rí bọ̀bọ̀ yìí ó ń bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ king. Miliki Express òun náà ni a ṣe wà ẹ fún àǹfààní ẹ tẹsẹ ń wọlé orí abala Miliki Express ìpele tẹ wá bá wa náà ẹ sì gbìyànjú ẹ sì bá nǹkan mi ní parọ́tọ̀ yìí ẹ sì bá nǹkan kí ni ohun tí mo fẹ́ já yín sí ẹ mọ̀ pé oríṣiríṣi ohun ayọ̀ ti ṣẹlẹ̀ nínú ọdún yìí ẹ lọ́tún lọ́sì láàrin àwọn gbajúmọ̀ ẹ olórin àwọn olóṣèré ni ẹ àwọn kan mo wá fẹ́ wá ka àwọn tí mo ní àǹfààní àti rí wú jáde tí mo rí gbámú pé ó dàbí pé a máa retí ìgbéyàwó wọn ní ọdún 2020 ẹ̀ mo dìídì lọ ṣàwọn jọ ni. àwọn tí à ń retí ìgbéyàwó wọn twenty twenty torí inú ọdún yìí wọ́n ti òrùka bọ olólùfẹ́ wọn obìnrin lọ́wọ́ pé gbà mo fẹ́ kó di adé orí mi mo fẹ́ kó di olórí mi mo fẹ́ kó di aya mi wọ́n dẹ̀ ti ṣe mọ̀ mi mọ̀ ẹ́ ẹ̀yẹn kí ẹbí mi mọ̀ ẹ́ kí ẹbí tiẹ̀ náà mọ ẹbí tèmi àwọn ohun mo fẹ́ kàlẹ̀ yìí ẹni tí ó ṣe ipò kíni ẹni tí mo kọ́kọ́ fẹ́ sọ òun náà ni eh, gbajúmọ̀ òṣèré tíátà Princess Shangai ẹ̀hún eh, ló ní waist tó tínrín jù olólùfẹ́ ọkùnrin ìyẹn ó ti tí òrùka bọ̀ lọ́wọ́ ó ti sọ pé kó di adé orí ẹ̀ ní báyìí ṣé wàá rí ọdún twenty twenty à ń retí ìgbéyàwó bá ṣe wù ú pé ó dà pé ìgbéyàwó ẹ̀ ó ń bọ̀ ní ọdún twenty twenty ẹ̀yin tí ẹ ti ń fojú tẹ́ ẹ̀ ní àǹfààní àti mọ̀ pé mo ti sọ pé olólùfẹ́ ọkùnrin ó ti forùka sí lọ́wọ́ ẹ̀kẹ́ yá gbọ́ báyìí o wọ́n ti forùka lọ́wọ́ ó dẹ̀ ti fẹ́ di ìyàwó ẹnìkan Princess Shanghai ìyẹn gbajúmọ̀ ṣeré tíátà òun ló ní waist tó tínrín jù à ń retí ìgbéyàwó ẹ̀ ní 2020 èyí tó dẹ̀ ṣe ìkejì tí mo tún ní àǹfààní àti sọ ẹ̀hún náà ló pẹ̀lú àwọn tí mo gist yín nípa Emmanuel Ikubese àti Anita Adetoye à ń retí bá ṣe ń wò ó dà pé ìgbéyàwó wọn náà 2020 náà níṣẹ́ rí vision 2020 yẹn ó ní agbára vision 2020 ó máa ní agbára sẹ́ńtórí àwọn gbajúmọ̀ tó máa ṣe ìgbéyàwó ó dà nígbà àsìkò wọn gan ni àwọn náà tètè ń dàgbà àsìkò wọn náà ni kí ló ń dúró ṣe owó ti wà ilé ti wà kí ló tún kù kíká níyàwó ìka bímọ ni wọn sì fẹ́ jayé gẹ́gẹ́ tẹ́lẹ̀ sì ń jayé gbogbo yín tá à ń wò yín a sì ń wò yẹn má wọrí pàtó wá tún yín fó tẹsí ń jayé kiri tẹkọ ọrùn tẹyìn tẹyìn ṣe ń pẹ ẹ ń ṣàyọǹgé ẹ tètè má rì kò sí wàhálà ẹnu ẹ ẹnu ẹ náà ẹnu ẹ lẹwà yẹn ẹni tó ṣe ìkẹta òun náà ni Burna Boy àti Steph London ẹ bẹ́ẹ̀ ni Burna Boy ti tu òrùka bọ̀ lọ́wọ́ wọ́n dẹ̀ ti ṣe ẹ wọ́n ti ẹ mọ̀ pé àwọn lè máa gbé síta pé mọ̀mímọ̀ ẹ wọ́n ti ṣe mọ̀mímọ̀ ẹ ó ti gbé òrùka sí lọ́wọ́ pé mo fẹ́ kó di adé orí mi ẹ Vision twenty twenty náà àwọn òǹkó dà pé ìgbà yẹn nìgbéyàwó yẹn máa bọ́ sí ìyẹn láàrin Burna Boy àti Steph London ṣàwárí èyí tó wá kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ wọ́n ní pé egun ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ ẹ̀ àwọn ilé ìtẹ̀ tí ń jẹ́ ká mọ̀ pé ṣẹ̀rí Chivido twenty twenty bẹ́ẹ̀ ni Chivido twenty twenty kí ni mo sọ Chioma àti Davido I am looking for a sister ẹ oya Chioma my lover ẹ bẹ́ẹ̀ ni àwọn méjèèjì náà à ń retí ìgbéyàwó wọn bá ṣe ń wò 2020. twenty ẹ hmm, ẹ wò ó máa bá àmú ó máa ní agbára ó máa milẹ̀ títítítì ẹ torí ṣe ráwọn tí mo kà yẹn ọdún twenty à ń retí ìgbéyàwó pé ó dà ìpò ń bọ̀ láti ọwọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn kan mọ́dìmọ́dẹ̀ sì nígbàgbọ́ pé mo nígbàgbọ́ pé àwọn kan sì ń bọ̀ nínú ọdún ìkọ́dún tó jalè àti máa rà àwọn kan nítorí mo yẹn wo twenty twenty mo yẹn wo twenty twenty gan ọ̀nà ìpè gbàngàn lèmi gan ṣe ìyàwó mo ṣe wò bí mo ṣe wò ó ti ń fìmọ́ mi lára ẹ̀ tí ìrorò káà mọ ìyá ọlọ́run kódà ọmọ yẹn gan ẹni tí mo fẹ́ fẹ́ yẹn ó lè máa wò mí báyìí ká má ti ní àǹfààní àti rírà ẹ kò sí nǹkan tọ́lọ́wọ̀ lè ṣe. lẹ́yìn ìgbà tẹ́tí wọ́n gbọ́ gbogbo ilé ẹ bẹ́ẹ̀ ni àwọn gbajúmọ̀ tí à ń retí gbéyàwó wọn ní ọdún 2020 ẹ jẹ́ ká wá lọ gbọ́ rọra bẹ́ẹ̀ ni rọra ta ló mú rọra lẹ̀ Ricardo Banks ló mélé òun ló mélé lẹ ó ní pé pé ó ní pé rọra gbogbo ẹni tó jẹ́ pé ẹwù ń pẹ tí tó lọ́kọ ẹ fẹ́ gbìyànjú àti lọ́kọ rárá o tẹ ẹ tí tẹ kò kẹ ládàá ẹ fẹ́ gbìyànjú àti ládàá ẹ rọra ẹ ṣe kí ni ẹ rọra Ricardo Banks ló pelé e. ó pè ní rọra ẹ jẹ́ ká lọ wò ó mi kúrò ń bí.